ọ̀yọ́mọ láàfin òjò pàṣẹ kẹrẹmọdé ọmọ àti ìbá adéyẹmí àtọ̀ọ̀dá mẹ́bọ̀hún láláàfin ọ̀yọ̀njẹ adéyẹmí tó ṣe bẹ́ẹ̀ tí ó sì láyé mọ́ o ọ̀run dẹ́ẹ̀dẹ́dẹ́ ọ̀run dẹ́ẹ̀dẹ́dẹ́ kó délẹ̀ fẹ́nire tí ó sì láyé mọ́ o ọ̀yọ́ wa ló ní nǹkan ní nǹkan sanpa umebọyọ ló ní nǹkan nìkìrì ọmọ yẹn ni ẹ̀yin ló máa ń kó bá ilé àdàbọ̀ òde àdábà alẹ́ nìyí o ikú ti ń pọ̀ ọmọ tí bàbá ń dúpẹ́ àrùn tí ń sọ ọmọ tí yá ògbúdọ̀ ògbìn ni nínú ilé àwọn bàbá tó bẹ́yìn lọ́wọ́ ọmọ ọ̀yọ́ ọmọ láàfin òǹdó pàṣẹ nkẹrẹ mọ́dẹ ọmọ àti ìbá adéyẹmí àtọ̀ ọ̀dà òun làláàfin tó ọ̀yọ́ ń jẹ́ adéyẹmí tó ṣe bẹ́ẹ̀ tí sí láyé mọ́ o ẹ̀rí adébíyìnpé ọmọ aṣá kẹ́kẹ́ adébíyìnpé èjìgbọ̀rọ̀ aládélẹ̀yà kan adé ẹ̀yin lọ́mọ ajíbóyìnbó ṣe eléré ọ̀yá ó má gbọ́dọ̀ ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan ọ̀yá lè tèǹtè ọ́ yọ lè tèǹtè ọ̀yọ́dọ̀ṣù pa ọ́ yọ lè tèǹtè.